إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد adáwọ̀pẹ́ fún ọlọ́ọ̀bá allah àtọrọ salatu fún anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ní àná a mẹ́nu bà ọ̀rọ̀ nípa àwẹ̀ àwọn àǹfààní tí ó bẹ́ẹ̀ bákan náà lára àwọn kan a mẹ́nu bà òun náà ni tí ọlọ́mọba subhanahu wa ta'ala tó torí ẹ̀ ṣe àwẹ̀ lọ́rùn yẹn fún wa ọlọ́mọba subhanahu wa ta'ala ń sọ fún wa nínú al-Qur'an al-Karim nínú suratul Baqara قل يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ألا نمكين بابا kutiba alaykumus siyam àwẹ̀ ọ̀ranyàn ló jẹ́ fún yín kama kutiba ala alladhina min qablikum gẹ́gẹ́ bí a ṣe ṣe ní ọ̀ranyàn fún àwọn tí wọ́n ṣíwájú yín la'allakum tattaqun ọlọ́wọ́n bá ní ta torí ẹ̀ ṣe lọ́ranyàn òun náà nítorí kẹlẹ́bà páyọ̀ ọlọ́wọ́n bá àwọn iṣẹ́ ìjọsìn wa nǹkan tí ó ń bẹ lábẹ́ rẹ̀ òun náà ni ká lè achieve ìbẹ̀rù ọlọ́run ọba àwẹ̀ gbígbà ká lè fi rí ìbẹ̀rù ọlọ́run ọba ni irun kíkí ká lè fi rí ìbẹ̀rù ọlọ́run ọba ni ájì lílọ ká lè fi rí ìbẹ̀rù ọlọ́run ọba ni umra ṣíṣe ká lè fi rí ìbẹ̀rù ọlọ́run ọba ni zaka yíyọ ká lè fi rí ìbẹ̀rù ọlọ́run ọba ni gbogbo àwọn iṣẹ́ ìjọsìn yìí ó so mọ́ ìbẹ̀rù ọlọ́run ọba so ló fi jẹ́ wípé tá a bá ń ṣe àníyàn wa gbọ́dọ̀ mọ́ a gbọ́dọ̀ ṣe nítorí ìtọ́lọ́run ọba ni a gbọ́dọ̀ ṣe nítorí kárí ni a gbọ́dọ̀ ṣe nítorí wípé àwọn wá ọ̀rọ̀ ayé kan lọ́dún èèyàn kan ó gbọ́dọ̀ jẹ́ pé torí ìtọ́lọ́run ọba subhanahu wa ta'ala òun la fi ń ṣe àwọn aṣẹ́ ìtẹ́sùn yìí torí pé ọlọ́run ọba àgbà tó ń sọ̀rọ̀ ń pàtàwẹ̀ ó ní la'allakum tattaqun nítorí kẹlẹ́bà apáyọ ọlọ́run ọba so ló fi jẹ́ pé tá a bá wo ààwẹ̀ gbígbà àti àwọn iṣẹ́ ìjọsìn yòókù a rí pé nǹkan tí ó ṣòro láti ṣe ni ẹni tí ọmọ ènìyàn bá sábà òun náà ní ká jẹ ká mu kò ṣe pé wọ́n sọ fún wa wípé má jẹun láti àsìkò kan títí di àsìkò kan má mu nǹkan kan láti àsìkò kan títí di àsìkò kan má bá obìnrin rẹ láṣepọ̀ má lè kí ọkọ rẹ kó bẹ́ẹ̀ láṣepọ̀ àbẹ́ méjì gbọ́rọ̀ bára yín láṣepọ̀ láti àsìkò kan sí àsìkò kan àwọn nǹkan wọ̀nyí nǹkan tó jẹ́ ìgbádùn ayé ni ká jẹ ká mu ká bá obìnrin láṣepọ̀ àbí kí abọ́kùnrin láṣepọ̀ eléyìí ìgbádùn ayé ni ṣùgbọ́n ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tó ṣe é fún wa ní ìgbádùn ayé ó sọ fún wa ká kóra dúró la nípa àwọn nǹkan wọ̀nyí ní àsìkò kan sí àsìkò kan ẹni tó bá wá ṣe nítorí ìtọ́lọ́hun tó kóra dúró nítorí ìtọ́lọ́hun irú èèyàn bẹ́ẹ̀ àmì ìpáyọ̀ ọlọ́run ọba ni ó fi jíjẹ ẹlẹ̀ ó fi múmú lẹ̀ bákan náà ó fi ìbá ẹlẹ́tọ̀ rẹ̀ láṣepọ̀ ó fi ilẹ̀ nítorí ó fi ń wo ojú rí ọlọ́run ọba eléyìí ìpayọ̀ ọlọ́run ọba nù tí wọ́n ń pè ní ìpayọ̀ ọlọ́run ọba òun lélẹ̀ àwọn nǹkan tó jẹ́ nǹkan ẹ̀tọ́ fún wa nípìnlẹ̀ ó di nǹkan tó ṣe wípé yóò di ìwọ̀ fún wa ní àsìkò kan sásìkò kan kíyàn dẹ́ comply ó gbé jù sílẹ̀ ó túmọ̀ sí pé ìbẹ̀rù ọlọ́wọ́n ọba ni ló fi jẹ́ pé àwọn nǹkan tí yóò jẹ́ èèwọ̀ fún wa nínú Ramadan yóò pọ̀ ju àwọn nǹkan tí ó jẹ́ èèwọ̀ fún wa nígbà tí ó ṣe Ramadan ọlọ́wọ́n ọba ní ká má mutí ó ní kí a má ta tẹ́tẹ́ ó ní kí a má jalè ó ní ká má jẹran ẹlẹ́dẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn nǹkan tí ọlọ́wọ́n ọba ṣe léèwọ̀ fún wa ó ní ká má ṣe zìnà gbogbo àwọn nǹkan wọ̀nyí tí ò bá tiẹ̀ sáwọ̀ ẹ̀ ń ta ọlọ́wọ́n ọba ṣe léwọ̀ fún wa ìpáyọ̀ ọlọ́wọ́n ọba ní òun gan fún rẹ̀ ipe kéèyàn abáìdì pẹ̀lú àwọn nǹkan wọ̀nyẹn ntí ọlọ́wọ́n ọba ṣe léwọ̀ ká jìnà sí àmì ìpáyọ̀ ọlọ́wọ́n ọba ni tá a bá ṣe nítorí tọ́lọ́wọ́n ọba tá a bá jìnà sáwọn nǹkan wọ̀nyẹn nítorí tọ́lọ́wọ́n ọba àmì ìpáyọ̀ ọlọ́wọ́n ọba ni tá a jìnà sí nítorí nǹkan kan mi ó tún wá dínú Ramadan lára àwọn nǹkan tí ọlọ́run ọba tó ṣe lẹ́tọ̀ fún wa ká jẹ ká mu àwọn nǹkan tí ó ń ṣe nǹkan haramu tẹ́lẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tún wá sọ fún wa kó ti di haramu fún wa ní àsìkò kan sí àsìkò kan a rí pé kí ni àlékún ìpayọ̀ ọba ni ló fi jẹ́ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ní kutiba alaykumus siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun nítorí ìpayọ̀ ọlọ́wọ́n ọba kẹ́lẹ́bà payọ̀ ọlọ́wọ́n ọba ni bó tiẹ̀ jẹ́ pé àwọn nǹkan tọ́lọ́wọ́n ọba ṣe ní èèwọ̀ fún wa tẹ́lẹ̀ náà nítorí ìpayọ̀ ọlọ́wọ́n ọba náà ni àwọn nǹkan tó ṣe ní ọ̀ràn yẹn fún wa tẹ́lẹ̀ náà nítorí ìpayọ̀ ọlọ́wọ́n ọba ni ṣùgbọ́n nígbà tí àwẹ̀ rọmọdán bá tún wọlé àwọn nǹkan tí ó ṣe léèwọ̀ fún wa ó tún di nǹkan tó lékún àwọn nǹkan tó ṣe lọ́ràn yẹn fún wa ó tún di nǹkan tó lékún ibi tá a ti máa ẹni tí ń páyọ̀ ọlọ́wọ́n ọba ni tàbí sọ fún wa ní àná wípé àníyàn wa agbọ̀dọ̀ tún ṣe ní gbogbo nǹkan tá a bá là ń gbé jù sílẹ̀ ṣé torí tọ́lọ́wọ́n ọba ni àbí torí kárí ni àwọn èèyàn ṣé torí tọ́lọ́wọ́n ọba ni àbí torí pé àfẹ́kéyàn kan bínú sí wa níta bá gbélẹ̀ nítorí tọ́lọ́run nínú àwọn nǹkan tí ọlọ́wọ́n ọba ní ká má ṣe eléyìí nípa ẹ̀ ọlọ́wọ́n ọba ṣùgbọ́n tá a bá gbélẹ̀ nítorí pé kí ni à ń sá fún sọ lẹ́nu àwọn èèyàn kan àwọn tá a gbé nǹkan ẹjù sílẹ̀ nítorí ìsáfúnsọ lẹ́nu wọn náà làágbà ládá lọ́dọ̀ wọn kò sí ládá fún wa lọ́dọ̀ ọlọ́wọ́n ọba subhana wa ta'ala ṣùgbọ́n ẹni tó bá fi lè gbé nǹkan jù sílẹ̀ nítorí tọ́lọ́wọ́n ọba yóò gbà ládá rẹ̀ níwájú ọlọ́wọ́n ọba bẹ́ẹ̀ lẹni tó bá ṣe nǹkan nítorí tọ́lọ́wọ́n ọba yóò gbà ládá rẹ̀ níwájú ọlọ́wọ́n ọba subhana wa ta'ala. so eléyìí ní nǹkan tá a gbọ́dọ̀ mọ nílẹ̀mí nígbà tá a bá ń ṣe ni àwẹ̀ ni ájì ni zaka ni ṣé torí tọlọ́mọ fi ṣe àbí nítorí tàyé kan níta bá gbéjú sílẹ̀ náà ṣáà sílẹ̀ nítorí ni àbí nítorí ìsáfún ìsọ̀lẹ́nu àwọn èèyàn kan gbogbo àwọn nǹkan wọ̀nyí ó pàtàkì púpọ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala ń sọ̀rọ̀ nípa àwẹ̀ ó ní àwẹ̀ ẹni tí ó ń gbà ó ní yada'u ta'amahu wa sharabahu min ajli ó fi jíjẹ múmu àti bá ẹlẹ́tọ̀ rẹ̀ ní àṣepọ̀ ó gbé jù sílẹ̀ min nítorí èmi ọlọ́run ọba ọlọ́run bá fi sọ yí pé àwọ̀ ẹ̀yìn èmi ọlọ́run ọba mo ní wa ana ajize ebe èmi náà ni màá san ẹni tó gbà á lẹ́sàn bó ṣe wù mí èmi mo ní màá dẹ̀ san ni tó gbà á lẹ́sàn bó ṣe wù mí so ló fi jẹ́ wípé àwẹ̀ gbígbà yìí nǹkan tí a gbọ́dọ̀ ṣe pẹ̀lú àníyàn tó mọ́ ni ò ń ṣe pé torí pé afẹ́káwọn kan yìn wá ẹlòmí ó mọ gbàwẹ̀ ó fẹ́ káwọn èèyàn máa yìn ó ni monday thursday gbogbo ìgbà lòun máa ń gbà sísọ tó sọ kò ń ṣe sísọ ẹni tó fẹ́ encourage àwọn tí wọn kì í gbà sísọ ẹni tó fẹ́ yan gan láàrin àwọn èèyàn ni irú àwọn nǹkan báyìí ó súnmọ́ kó ba iṣẹ́ tá a bá ṣe ó súnmọ́ kó ba jẹ́ náà máa ní tá à ń òun náà ní ká dúró níbi àwọn kankan tí wọ́n pè ní almufakirat bọ́nà tí mú ọ̀rọ̀ yìí wọ́n mú láti inú alukur'an karim àti inú sunna nabuwa muhammad sallallahu alayhi wa sallam ngba tí ọlọ́mọ bá subhanahu wa ta'ala ní wakulu wa shirabu ẹ máa jẹ ẹ máa mú hatta yatabayyana lakum alkhaytu al-abyadu min alkhayti al-aswad min alfajri thumma atimmu siyama ila al-layl ọlọ́wọ́n ní ẹ máa jẹ ẹ máa mú títí tí alfajari òdodo fi yọ ó túmọ̀ sí pé tí alifájàrí òdodo tó bá ti yọ a ní láti kóra dúró níbi jíjẹ múmu a ní láti kóra dúró torí pé tọ́lọ́wọ́n bá sọ ni pé wàkúlù wàṣọ́rọ́bù hàtà yàtàbá yánà lakumul khaytul abiyad minal khaytul asub ní alfajiri thumma atimu siyama ilal layl ọlọ́wọ́n bá ní lẹ́yìn náà asiyam ìkóra dúró yẹn ẹ máa bá a lọ títí tí ilé iṣu thumma atimmu siyama ila al-layl gẹ́gẹ́ bí n ta sọ fún wa a ní asiyam ní èdè lárúbáwá wal-imtina'u aw al-imsak òun ni kéèyàn kóra dúró ń bì kan kéèyàn kóra dúró ń bì kankan gbàtọ́lọ́ ọba ní ẹ máa jẹ wa kulu washrabu ẹ máa jẹ ẹ máa mú hatta yatabayyana lakumul khaytul abyad minal khaytil aswad títí tí alfajari òdodo fi yọ fún yín tó bá ti yọ sí yín ọlọ́run ọba ní súnmọ́ àti mùsíà ìkóra dúró yẹn ẹ máa bá a lọ ilẹ̀ lẹ́yìn títí ti ilé iṣu eléyìí sọ fún wa ìkóra dúró bíi jíjẹ múmu bífọ́ rẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ní fal'ana bá ṣirú hunna ọlọ́run ọba ní láti sin lọ ẹ máa bá wọn yàwó yín láṣepọ̀ wọ́n tẹ́hùn máa kátàbà láhùlákùn ntí ọlọ́run ọba tó ṣe wípé ó kọ fún yín tó bá ń ṣe wípé ó ń bẹ ní àkọọ́lẹ̀ ọlọ́run ọba ìpè oorun tí lágbájá ọmọ lágbájá àti ìyàwó rẹ̀ tán sùn ọmọ ó jáde lára ọlọ́run ọba ní fal'an láti sin lọ bá ṣírúhùnà ẹ máa bá àwọn ìyàwó yín láṣepọ̀ wọ́n tẹ́gùn máa kátàbà láhùlákùn ní ti ọlọ́run ọba tó kọ kalẹ̀ fún yín ẹ máa wá ẹ máa wá so ọlọ́mọba subhanahu wa ta'ala ní wabtaghuma kataballahu lakum ntọ́lọ́mọba kọ fún yẹn máa wa lẹ́yìn náà ọlọ́mọba subhanahu wa ta'ala ní wa kulu washrabu ẹ máa jẹ ẹ máa mu hatta yatabayyana lakum al-khaytul abyad min al-khaytil aswad min al-fajr títí al-fajr yóò dodo fi yọ sí yín lẹ́yìn náà ọlọ́run ní súnmọ́ àti mú síyámà ìlẹ̀lẹ̀ ìkóradúró yẹn ọlọ́run ẹ̀ complete yẹ títí tí ilé iṣu so eléyìí láì tí tàbí sùnmọ́ ń bẹ́ alukoran jẹ́ ká mọ̀ wípé àsìkò kan bẹ tá a gbọ́dọ̀ jìnà sí ìbá obìnrin wa láṣepọ̀ alukoran jẹ́ ká mọ̀ wípé a gbọ́dọ̀ kóra dúró níbi jíjẹ bákan náà níbi múmu láti àsìkò kan sí àsìkò kan eléyìí ni wọ́n ń pè ní assaw àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí làwọn àfáìsìn wọn máa pè ní àwọn mufakirat àwọn kan tó ṣe pé tíyàn bá lọ rọ́ọ̀lù wọn ní àsìkò tó yẹ kéèyàn kóra dúró èrò èèyàn bẹ́ẹ̀ ó ti lùzì àwẹ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn kankan bẹ tó súnmọ́ tó ṣe pé àwọn afáàmọ́ wo pé bóyá lára ẹ̀ náà ni làwọn nǹkan wọ̀nyí tá a lè kàkún péyàn jẹ àbómu àbá a lè kàkún péyàn bá obìnrin ní àṣepọ̀ rẹ̀ obóbìnrin ẹ̀ láṣepọ̀ mọ́ lára àwọn nǹkan tí àwọn àfẹ́sìn a máa kàkún pé yẹn jẹ omu òun ni kí yẹn gba àwọn nǹkan bíi nutrient eh, solutions bíi kí yẹn gba drip tó ṣe pé drip tí yẹn gba yìí nǹkan tí ó jẹ ká ara lókun ni àwọn afẹ́sìn wọ́n gbé eléyìí yẹ̀wò wọ́n nílò nǹkan yẹn ò gbẹnu ẹni yẹn kò ń ṣe ẹnu ẹ̀ ló ti wọnú rẹ̀ lọ ṣùgbọ́n látara vein ẹ̀ ló ti wọ ara rẹ̀ lọ iṣẹ́ tí oúnjẹ tó tẹnu tó gbẹnu wọlé tí ó ṣe lélẹ́yìn náà lọ ṣe ṣó bàwẹ̀ jẹ́ àbí ó bàwẹ̀ jẹ́ ẹni tí ọgọ̀rọ̀ àwọn afẹ́sìn tán sọ tẹnu wọn fẹ́ kórè lórí òun ni wípé ó bàwẹ̀ jẹ́ torí pé bí ìgbà tí a ní ẹni yẹn gbá ó jẹun náà ní ìdájọ́ rẹ̀ sotori ẹ̀ táwọn afẹ́sìn máa ń discourse eléyìí wọ́n á ní al-ibaru àwọn nutrient injections àbí drips tí àwọn èèyàn máa ń gbà tó ṣe pé náà bá ti gba àrò olókun ẹni tó ṣe wípé ó bá gbarú nǹkan báyìí bí ìgbà tó ṣe pó jẹun náà ni bákan náà lára nǹkan tí ọ̀gọ̀rọ̀ àwọn afẹ́sìn tí wọ́n kà kún wípé nǹkan tí ó ba àwẹ̀ jẹ́ òun náà ni ọ̀rọ̀ wípé èèyàn fa àtọ̀ jáde lára rẹ̀ èyí tí àwọn alárúbáwá ń pè ní alistimna tí wọ́n ń pè ní masturbation ní èdè òyìnbó náà mo ní ká mọ̀ súnmọ́ obìnrin wa láti àsìkò kan sí àsìkò kan ẹni tó bá fi ọwọ́ fa àtọ̀ jáde lára rẹ̀ bí ọkùnrin ni àbóbìnrin ṣé ìdájọ́ ẹni tí òun náà ti láṣepọ̀ bákan bákan ni ó ní àbí kò eléyìí náà gọ̀rọ̀ àwọn afẹ́sìn wọ́n gbà wípé ìdájọ́ kan náà ló ń fún kí ló dé wọ́n ní anábọ́wá muhammad sallallahu alaihi wasallam sọ pé ọlọ́run ọba ní yádàáwó tọ̀hámàhù yóò gbé jíjẹ wàṣàrábà àti mímu rẹ̀ yóò gbé lẹ̀ wàṣàwátàwò àti adùn rẹ̀ yóò gbé kalẹ̀ mi ajìlì nítorí èmi ọlọ́run ọba sọ ẹni tó ṣe kó masturbate ó sì ń derive adùn kan téèyàn máa dìráìfù nígbà tó bá ń bẹ́ ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ láṣepọ̀ so torí ẹ ọ̀gọ̀rọ̀ àwọn afẹ́sìn wọn lẹ́ni tó bá ṣe masturbation nínú àwẹ̀ ó ti lùzì àwẹ̀ yẹn torí pé bí ẹni bá ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ láṣepọ̀ òun ni eléyìí jẹ́ bákan náà lára àwọn nǹkan tí àwọn afa sábà máa mú wá òun náà ni ọ̀rọ̀ lórí kéèyàn máa máa bí i ẹni tó máa má bì irú èèyàn bẹ́ẹ̀ wọ́n ní àwẹ̀ rẹ̀ bàjẹ́ ní ọ̀dọ̀ gọ̀rọ̀ àwọn àfẹ́sìn torí ọ̀rọ̀ tí anábì wa muhammad sallallahu alaihi wa sallam tó sọ ó ní manistaqo amdan fa'alil qada ẹni tó bá máa má bì tó bá má bì òun ló tọwọ́ bọ ọ̀nà fún ẹ̀ lápèjúwe láti lè gbé ebi jáde irú èèyàn bẹ́ẹ̀ yóò tún àwẹ̀ gbà òmọ̀nsára olùkẹ́yì ẹni tó ṣe wípé ebi bá gbé òun ṣe pọ́hùn ló mọ̀ ọmọ bì falẹ̀ ìsàn àlẹ́ ìkọ̀dọ́ kò sí ìgbà àwẹ̀ padà fúru èèyàn bẹ́ẹ̀ lára àwọn nǹkan tí ẹnu kò lé lórí tí ò sínú jù bẹ́ẹ̀ tó ṣe pé ó ba àwẹ̀ jẹ́ òun ni kí obìnrin rí nǹkan oṣù nígbà tó ń gbàwẹ̀ lọ́wọ́ kò bá ṣe wípé ìṣẹ́jú kan ló kù tó ń ewọ̀ lórí nǹkan oṣù yẹn àwọn ọjọ́ yẹn ti lọ nù àwọn yẹn ti bàjẹ́ bẹ́ẹ̀ lobìnrin tó ṣe kó lóyún tó ń wo kó ń lé gba àwẹ̀ ṣùgbọ́n ó ń báwẹ̀ lọ náà ni ó ń rọbí ni ẹ̀jẹ̀ bímọ bá jáde irú obìnrin bẹ́ẹ̀ ó ti lùzì àwẹ̀ eléyìí kò sí ìrújú ń bẹ́ kò sí àìkú ẹnu lórí obìnrin tó ń ṣe nǹkan oṣù tó wá rí nǹkan oṣù ṣíwájú kóòrùn tó wọ́ ó lùzì àwẹ̀ rẹ̀ bákan náà obìnrin tí ó lóyún tó wá padà ń rọbí tó padà wá bímọ tẹ́jẹ̀ bímọ jáde lára ó ti lùzì àwẹ̀ ìjọ yẹn kò sí ìrújú níbi eléyìí náà lára àwọn issues míì tí àwọn àfáà tí wọ́n tún discuss òun ẹni tó ṣe yí pé ó ṣe ń ta àmọ̀ sí copying òun náà ni ọ̀nà tí wọ́n fi ń gbẹ ẹ̀jẹ̀ dúdú jáde lára anabiwa muhammad sallallahu alayhi wa sallam nínú ọ̀rọ̀ ẹ̀ka ó ní after alhajim wal mahjum ẹni tí ó ń kọ́pù àwọn èèyàn ìyẹn ẹni tó jẹ́ kọ́pà àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ kí ló fà òun ni pé nígbà yẹn ìwo òun lẹ́ni yìí ó máa fi fa tí wọ́n afẹ́sìn wọn ni ó pọ́sibù kí nǹkan yẹn kó sí i lẹ́nu sotori ẹ̀ ẹni tí ó ń bá yẹn ṣe àwẹ̀ ẹ̀ bàjẹ́ walmahjum ẹni tí wọ́n bá ń ṣe kọ́pì yẹn ó ṣeéṣe tán bá gbẹ ẹ̀jẹ̀ yẹn lára tiẹ̀ náà kó wà wíkì so torí náà wọ́n ní àwẹ̀ ẹ̀ bàjẹ́ ṣùgbọ́n ọgọ́rọ̀ àwọn àfẹ́sìn wọ́n gbà pé ẹni tó bá ṣe kọ́pì àwẹ̀ rẹ̀ ò bàjẹ́ torí pé anábọ́wá muhammad sallallahu alaihi wa sallam wọn ló ti ṣe kọ́pì tó dẹ̀ ń bẹ̀ nú àwẹ̀ anas rọ̀dàláwà gẹ́gẹ́ bẹ́ẹ̀ alimami Bukhari àtàwọn afáàmì ṣe gbà wá èèyàn kan bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ ó ní akuntum takrahuna alhijama lis-sa'im ṣé ẹ̀yin sàábí anabi wa Muhammad sallallahu alaihi wa sallam ǹjẹ́ tako kí ẹni tó ń gbàwẹ̀ kó máa ṣe kọ́pìn ó ní la illa min ajli du'af nǹkan tá a kàn fi kórìíra rẹ̀ òun náà nígbéyẹn lè ṣe tán kó wíkì so tó túmọ̀ sí pé ọ̀rọ̀ anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam láti lè fi discourage ẹni tó fẹ́ ṣe copying láti máa gba àwẹ̀ ni àbí láti máa discourage ẹni tó ń gbàwẹ̀ níbi ká ṣe copying so ló fi jẹ́ pé àwọn nǹkan báyìí nǹkan tí a gbọ́dọ̀ wù ni ẹlòmíì wọn ni kó wá donate ẹ̀jẹ̀ fún aláàárẹ̀ kan nínú àwẹ̀ tó bá donate ẹ̀jẹ̀ bí ìdájọ́ copying náà ló ṣe rí in fact ó lè le ju ìdájọ́ copying lọ torí pé tán bá gba pọ́ìntì kíní ẹ̀jẹ̀ lára èèyàn ó ní nǹkan tí yóò tẹ̀lé lára ẹni yẹn so ló jẹ́ pé ẹni tó fẹ́ donate ẹ̀jẹ̀ fún aláàárẹ̀ tó dẹ̀ gbà kó má ṣe é ní ọ̀sán àwẹ̀ kó sọ ọ́ di alẹ́ láti lè fi donate nǹkan ẹ̀ so torí pé kí tó bá gba ara ẹ̀ lè wí tó bá dẹ̀ gba àwẹ̀ pẹ̀lú ẹ̀ ó lè ṣe àkóbá fún ara rẹ̀ so irú àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tí àwọn afẹ́sìn tí wọ́n gbé ẹ̀wò ni náà mo láwọn issues bí bó ti ẹ̀jẹ̀ pọ̀ pọ̀lọpọ̀ ẹ̀ tí ń kásẹ̀ kúrò ńlẹ̀ nísìn àgbọ́yé àwọn èèyàn ti ń change ṣéyàn léwẹ̀ nínú àwẹ̀ gbogbo oru eléyìí nǹkan tí kò ba àwẹ̀ jẹ́ ni so rìfá pé ara èèyàn tutù nígbà tó wá tó gbáwẹ̀ ó wá lọ wẹ̀ láti lè fi ní ẹnẹ́jì díẹ̀ irú eléyìí ò ba àwẹ̀ jẹ́ ṣé èèyàn lè lo àwọn bíi inhaler fún ẹni tí ó ń gbáwẹ̀ àbí àwọn bíi fix nǹkan kan yẹn ni ṣó lè lò ó nígbà tí ó gba àwẹ̀ tó bá wọn kan wọ̀nyí tí ò bá ti dé inú yẹn tí ò dé agbẹ̀dù yẹn so kò ba àwẹ̀ jẹ́ bóyá ó fi símú ni àbí ó fi sí etí ni àbí ó kan sójú ni náà mìíràn lè máa fi tẹ́sítì ẹ̀ níbi ọ̀nà fún díẹ̀díẹ̀ eléyìí ní tó tẹ̀wọ̀n kò ba àwẹ̀ jẹ́ bí ìgbà téèyàn ṣàlùwàlá ni ẹni tó ṣàlùwàlá tó dẹ̀ gbàwẹ̀ yóò máa fíìlì kíní omi ẹ díẹ̀díẹ̀ lọ́nà fún ṣùgbọ́n ẹ̀sìn fojú fo gbogbo àwọn nǹkan kéékèèké báyìí so bó tiẹ̀ jẹ́ pé yóò máa fíìlì ẹ díẹ̀díẹ̀ ṣùgbọ́n nǹkan tí ó wọnú ọ̀nà fún ìyẹn lọ tí ó wọnú agbẹ̀jù lọ tí ó máa sáàbù bí oúnjẹ eléyìí ni nǹkan tí ó ba àwẹ̀ jẹ́ so gba abẹ́rẹ́ abẹ́rẹ́ malaria àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn kan báyìí ó ba àwẹ̀ jẹ́ tí ó bá ti kí ń ṣe abẹ́rẹ́ tí ó replace oúnjẹ fún wa eléyìí ni a ní ó ba àwẹ̀ jẹ́ ní ti ó tẹ̀wọ̀n nínú tí àwọn àfẹ́sìn tí wọ́n ṣe lálàyé so alẹ́ ti ro gbogbo àwọn nǹkan wọ̀nyí ni kò ń ṣe nǹkan tí ó ba àwẹ̀ wa jẹ́ torí pé wọ́n ń ṣe oúnjẹ tí a sọ wípé a jẹ wọ́n ń ṣe nǹkan tó lè pèsè oúnjẹ so àwọn nǹkan wọ̀nyí jẹ́ nǹkan tí ó pàtàkì gbogbo àwọn nǹkan tá a kàkà lẹ̀ yìí àwọn ẹni yóò máa bàjẹ́ tí ó bá mọ̀ọ́mọ̀ ṣe tí ó bá mọ̀ọ́mọ̀ ṣe tí ó kì í ṣe pé wọ́n fọ́ọ̀sì ẹ̀ ẹni tí wọ́n fọ́ọ̀sì láti lè fún un ní oúnjẹ jẹ ó dẹ̀ ń gbàwẹ̀ àbá fọ́ọ̀sì ẹ̀ láti fún un ní nǹkan mu irú èèyàn bẹ́ẹ̀ àwẹ̀ rẹ̀ ò bàjẹ́ ẹni tó fọ́ọ̀sì ẹ̀ láti ṣe nǹkan yẹn òun lẹni tí ó ní ẹ ṣe àfi tí ẹni ẹ bá ní genuine excuse láti ṣe nǹkan ẹ bí ẹni tó rẹ̀ tó ń fọ́ọ̀sì ara ẹ̀ láti gbàwẹ̀ ṣùgbọ́n rí wípé ẹni yìí ni ó lè ṣe rẹ̀ léṣe ní àwọn mọ̀lẹ́bí rẹ̀ ni àwọn apanupọ̀ pé àfikó lóògùn àwọn afun lóògùn ló ń tú láti so irú èèyàn bẹ́ẹ̀ àwẹ̀ yẹn kò ní tó mú jẹ́ pé kí ni wọ́n fọ́ọ̀sì ẹ̀ nítorí pé tí wọ́n fọ́ọ̀sì ẹ̀ láti ṣe nǹkan tó yẹ kó ṣe ni torí pé ẹ̀sìn náà sọ pé wà máa ń kánà maridon aw ala safarin fa'iddatun ayamin ukhar ẹni tó bá ṣàárẹ̀ àbúgbẹ́ lórí àjò ó ní opportunity láti gbà á lásìkò míì so kó má ṣe rẹ̀ léṣe pẹ̀lú pé yóò fọ́ọ̀sì ara ẹ̀ gba àwẹ̀ tó bó jẹ́ pé nǹkan yẹn yóò ní í lára so ẹni tí wọ́n fọ́ọ̀sì láti jáwẹ̀ rẹ̀ tí ó kì í ṣe pẹ̀lú reason irú èèyàn bẹ́ẹ̀ àwẹ̀ rẹ̀ intact ẹ̀kejì òun náà ni kí ẹni yẹn kí ó jẹ́ni tí ó rántí ipò ń gbàwẹ̀ tí ò rántí pé òun gbàwẹ̀ tó lọ ṣe nǹkan kan nú àwọn nǹkan tá a kà kalẹ̀ yìí kò bà àwẹ̀ rẹ̀ jẹ́ kò bà àwẹ̀ rẹ̀ jẹ́ anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó fún wa lápèjúwe kan ó ní man nasiya wa huwa sa'imun gbogbo ẹni tó bá gbàgbé tó dẹ̀ jẹni tó ń gbàwẹ̀ fa akala ó wà lọ jẹun àbí ó mu kankan fa innama at'amahu allahu wa saqa ọlọ́run ọba ló fún tó mu un ní tó mu ọlọ́run ọba ló fún un ní tó jẹ́ẹ́jẹ́ so kò bá àwẹ̀ rẹ̀ jẹ́ sẹ́lẹ̀ ọ̀rọ̀ tó kílẹ̀ látọ̀dọ̀ anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ibẹ̀ làwọn afá ti fa píríncípù yẹn jáde ìpẹ́ni tá a sọ pé àwẹ̀ rẹ̀ bàjẹ́ òun lẹni tó kọ̀mìtì kan nínú àwọn nǹkan tí a kà kalẹ̀ yìí lẹ́ni tí ó rántí ó rántí pò ń gbáwẹ̀ ṣùgbọ́n ó ṣì go láti kọ̀mìtì àwọn kan irú yẹn bẹ́ẹ̀ ó lùzì àwẹ̀ rẹ̀ so àkọ́kọ́ òun ni wípé ẹni yẹn gbọ́dọ̀ jẹ́ mukhtaran tó ṣe wípé ó mọ̀ọ́mọ̀ ṣe that is kò ń ṣe wípé wọ́n fọ́ọ̀sì ẹ̀ ó dẹ̀ gbọ́dọ̀ jẹ́ni tí ó rántí then ìkẹta òun náà ni pé na yakuna jahilan kó má jẹ́ aláìmọ̀kan ìgbà míì yẹn lè ṣe nǹkan mi tó yẹ pé kó mọ̀ pé nǹkan tó ń ṣe yìí nǹkan tí ó bá wẹ̀ jẹ́ ni òun ti ṣe already ìgbà tó bá lọ́wọ́ ara fa kan tó sọ pé a ah, ẹni tó bá gbá òun ṣe irú nǹkan báyìí irú èèyàn bẹ́ẹ̀ ṣó ti lùzì àwẹ̀ èyí tó tẹ̀wọ̀n ni pé kò lùzì àwẹ̀ rẹ̀ torí pé kò mọ wípé irú nǹkan bẹ́ẹ̀ nǹkan tí ó bá àwẹ̀ jẹ́ ni lára nǹkan tí afáàlò gẹ́gẹ́ bí ẹ̀rí òun ni ọ̀rọ̀ asma radiyallahu anha ti alimami bukhari rahimahullahu ta'ala ti wọ́n mọ́ wá nínú as-sahih asma ó ní ní àsìkò ànábọ̀ muhammad sallallahu alaihi wasallam àwọn ti ṣínú níjọ kan táwọn rò pé òun ti wọ̀ àwọn rò pé òun ti wọ̀ so ìgbà tó yá lóòrùn bá tún yọ jáde padà náà ẹni tó ṣínú lẹ́ni tó rò pé òun ti wọ̀ tóun tún wá yọ padà kí ló ṣẹlẹ̀ sáwẹ̀ rẹ̀ àwẹ̀ rẹ̀ ṣì wà intact kó mọ̀ gbà lọ bẹ́ẹ̀ lẹ́ni tó ṣe pé kò mọ̀ pé sàárì ti dópin ìpè alfajiru sọ́ọ̀dì àṣùbò òdodo ti wọlé oúnjẹ ńlọ́ntì ẹ̀ so kò mọ̀ kó ti wọlé ìgbà tí yóò gbójú sókè ó bá rí pé a ah, alifájú sọ́ọ́dí kí mọ̀ ti wọlé kí ni kó ṣẹlẹ̀ sí àwẹ̀ rẹ̀ kó mọ̀ bá lọ kó bá àwẹ̀ jẹ́ torí pé wọ́n jahil aláìmọ̀kànnì pẹ̀lú in tó ṣẹlẹ̀ yẹn ṣùgbọ́n ẹni tó mọ̀ wípé nǹkan yìí ó mọ̀ pé nǹkan yìí ò dáa àbó mọ̀ pé nǹkan báyìí in wà ń lẹ́yìn ó wá gbọ́ ẹ̀ láti ṣe é ríyàn bẹ́ẹ̀ ò ní excuse lápèjúwe ẹni tó ṣe wípé ó mọ̀ wípé zina haramu ni ṣùgbọ́n kò mọ ìjẹníyà tó súnmọ́ tó bá ṣe zina àwọn afẹ́sìn á ní wọ́n á dáṣẹ̀ríà zina fún torí pé ó mọ̀ pé ọlọ́run bá ní nǹkan tí ò da ni ṣùgbọ́n kò kàn mọ irú jẹníyà tí ó mọ bẹ fún ẹni tó bá ṣe so the fact pé kò mọ̀ jẹ níyà yẹn ni kò túmọ̀ sí pé kí ni wọ́n ní jẹ yá wọ́n ó jẹ yá lókùnbọ̀ tó bá mọ̀ pé nǹkan yẹn nǹkan tí ó bẹ́sìn mu ni so ẹni tí ó mọ̀ wípé kò bẹ́sìn mu àbí kò mọ̀ pé nǹkan yìí ba àwẹ̀ jẹ́ àbí kò mọ̀ pé nǹkan yìí ò da nínú ẹ̀sìn irú èèyàn bẹ́ẹ̀ ó sì firi torí pé ọlọ́run bá subhanahu wa ta'ala ó ní wọ́n máa kún náà mu'adhibi na hatana ba'atha rasula ọlọ́run ọba ní àní jẹ àwọn èèyàn ń yá àfi tí mẹ́sẹ̀jì bá dé ọ̀dọ̀ wọn tí òjíṣẹ́ bá dé ọ̀dọ̀ wọn bákan náà ọlọ́mọba subhanahu wa ta'ala ní àdúrà àwọn olùgbàgbọ́ òdòdó rabbana la tu'akhidhna in nasina aw akhta'na eré ọlọ́mọba o má jẹ wáyà nígbà tá a bá gbàgbé àbáṣe mistake so eléyìí ń sọ fún wa nípa pé àwọn kẹta kàkálẹ̀ yìí yóò máa ba àwẹ̀ aláwẹ̀ jẹ́ tí ẹnìyàn bá máa mọ̀ ṣe é tí ó kì í ṣe pé nǹkan tán fọ́ọ̀sì ẹ̀ ṣe ó rántí kó gbàgbé bákan náà ó mọ ìdájọ́ ẹ̀sìn lórí nǹkan yẹn tí eléyìí tí ó bá fi lè jẹ́ pé nǹkan tí ó ń bẹ ni ẹni tó bá kọ̀mítì àwọn nǹkan yẹn á ní àwẹ̀ rẹ̀ bàjẹ́ gbogbo eléyìí ó ń sọ fún wa bí ọlọ́run ọba ṣe fẹ́ ìrọ̀rùn àti ìdẹ̀kùn fún wa òní wípé kò ní jẹ wáyà lórí àwọn kẹta nímọ̀ nípa rẹ̀ ṣùgbọ́n dandan ni kí a wá ìmọ̀ nípa ẹ̀sìn wa ẹni tí ò bá create time láti wá ìmọ̀ ẹ̀sìn rẹ̀ ìwé ìyẹ̀bí òní ní excuse tí a ń sọ yìí torí pé ó wà negligent ni bí ọgọrọ àwọn èèyàn ṣe máa ń ṣe lóyìí tó ṣe pé à ń gbọ́ wá sí ẹ̀sìn ní tí ọ̀pọ̀lọpọ̀ ní ìkàkùn fún ni ẹni tí ò bá dẹ̀ ti níkàkùn fún ìwà máa ń pẹ́ ẹ̀sìn ó lè má ní excuse níwájú ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ṣùgbọ́n ẹni tó ń ṣe àwọn ìgbìyànjú láti mọ̀ ń pẹ́ ẹ̀sìn ṣùgbọ́n ìwọ̀n bá ń torí mọ̀mọ́ náà ló fi ń ṣiṣẹ́ irú èèyàn bẹ́ẹ̀ a ní kò ní ìjẹníyàn wájú ọlọ́wọ́n bá torí pé ọlọ́wọ́n bá ti sọ ipò wọn ní fi ìyà jẹ àwọn èèyàn àfi tí mẹ́sẹ́jì àbí mẹ́sẹ́njà tó bá dé ọ̀dọ̀ wọn lókun so eléyìí lára àwọn nǹkan tí a fẹ́ fi pàkíyèsí wa gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe ní ọ̀dọ̀ọdún láti lè fi pèpè ara wa fún iṣẹ́ ìjọsìn tí a fẹ́ ṣe òun náà ni àwẹ̀ ramadan abẹ́lẹ́wọ̀n wa subhanahu wa ta'ala èyí tí abára wa sọ yìí náà kọlọ́mọ kò jẹ́ kí ó wúlò fún wa tá a bá ti gbọ́ pé wọ́n rí oṣù gẹ́gẹ́ bí ìṣe wa ká gba àwẹ̀ ká má mú ẹlẹ́yàmẹ̀yà wá oṣù haúsá nìkan oṣù yorùbá nìkan kò sí tó ń jẹ́ oṣù haúsá èyí tí àwọn tán jẹ́ aláṣẹ tán bá ti gbé kalẹ̀ nǹkan tí ó yẹ ká tẹ̀lé náà lélẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí tí ó tẹ̀lé ọ̀rọ̀ anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala ramadan náà kọlọ́mbà kó jẹ́ kó bá aláyọ̀ àti àlàáfíà ara ó fún wa ní okun láti gbà kó mọ́ dùn wa ní ládàá rẹ̀ kọlọ́bọ̀ subhanahu wa ta'ala kò jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ náà láyé wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in subhanaka lahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu